والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث لا يساجو نكبا بطا إنه منا إليه دولة النبي صلى الله عليه وسلم nípa ìrìn الإمام ابن القيم رحمه الله وأمر المسافرين إذا كانوا ثلاثة أن يؤمروا أحدهم النبي صلى الله عليه وسلم وقال فهو عين أجوب فإن تبقى متى كيف كان في أشواجه ẹnìkan ṣe ìbéèrè fún ní àdéhìí sànà bí sọlọ wà àdìsẹlẹ ti sọ pé tẹ ẹ bá pé mẹ́ta torí ìrìn àjò ẹfẹ nìkan ṣe ẹfẹ nìkan ṣe aṣíwájú tẹnu àgbọrọ sí lẹ́nu wọn làwọn gbọ́ pé wọn sọ pé ẹgbàá wáyé ọfẹsẹ rinlẹ. ẹgbà wáyé ó fẹsẹ̀ rinlẹ̀ oríṣi ọ̀rọ̀ méjì ló sì wá lọ́nà àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ àrí nínú wa ẹni tó pè ní hadithun hasan àṣírí nínú wa ẹni tó pè ní hadithun sahih. سمعنا عن جبني حديث صحيح أنني الشيخ الألباني رحمه الله إن سرع كرواء الغليل في تخريج أحاديث منار السبيل أني حديث صحيح أني أنت وانصف أنت بين عدل wípé ó ọ̀rọ̀ wà lórí rẹ̀ wọ́n ní kò lè yín jẹ kankan lára rẹ̀ kò lè dín kankan kù nínú jíjẹ pàhíhì rẹ̀. الزولي شيخ شعيب الأرناؤوط عبد القادر الأرناؤوط ìkíní kejì wọn àwọn pè ní hadithun hasan a sì jẹ́ mà wípé alhassanu من قبيل الصحيح فالقول في الصحيح فالقول في الحسن فالقول في الصحيح من حيث القبول انت لا سو نقوى صحيح انا لا سو نقوى حسن انت لك في صحيح في حسن لكنك wọn náà ما في fi sẹ́ẹ̀lì nínú ṣẹ̀ríà. bóyá ó ń sọ pàdé tí ò sọ̀hẹ́ orí fáwọn tó ń wọn ò ní generally ẹni tí wọ́n bá wọn sọ̀rọ̀ tó bá fojú di ọpọlọ wọn ó lè máa fi rúpẹ́rù kọ́ máa fi èrò pípẹ́rù fún wa gbàmí ó sì lè jẹ́ pé ó fẹ́ tara hadith yẹn kọ̀ndẹ́mù kankan tó máa sọ pé hadith yẹn tẹsẹ̀ rinlẹ̀ wọ́n máa wò fáwọn yẹn lè lò ó láti fi sọ pé nǹkan kan tọ́ so wọ́n àti láti ṣe fáwọn yẹn ọmọ wọn ní means sanfilema sọ̀rọ̀ kan pé hadith wa hadith da'if ṣé gbogbo ẹni tó bá ti wá pàdé ìsìn bọ̀ àyè náà láti tó bá jẹ́ bọ̀ àyè rárá o. bẹ́ẹ̀ ni tó sọ fún wọn wípé bóyá gbogbo ẹgbẹ́ tẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ rubbish nonsense ni so therefore tẹ́nìkan àjọ́dá àdìsí anábì sọlá ṣẹlẹ̀ tó ń tẹ́ bá pé mẹ́ta ń kọ́ ẹ̀fẹ́ amir abẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ẹ̀ hàn amir kìnnì àdìsí nǹkan rubbish mo rò pé ẹ̀hìn kankan ìlú fẹ́ achieve látàrí kí kọ̀ǹdẹ́mù ọ̀rọ̀ anábìsọ̀rọ̀ àṣẹ́nu tó fẹsẹ̀ rìn lẹ̀ táwọn àníọ́ orí ọ̀rọ̀ agbésọ́rùn tó fi wá láyà láyà máa rọ́bìṣì tó fẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ anábìsọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí ẹjẹ́ apáyọ̀ lọ ẹjẹ́ apáyọ̀ lọ. kí ẹni tó jẹ́ pé yíyú kápá náà ti sọ ní ọ̀sọ̀ طريق يعني توبى من حدث عني حديثا يعلم أنه كذب فهو أحد الكاذبين وفي رواية فهو أحد الكاذبين ان يعني كان يتوب توبى الضر وقت المصر تسمى صغار أنه وقت عمامي نبي الصباح وراسف أنا بصعب أجلت إيوه àtàwọn ẹni tó dàgbà parọ́ rẹ̀ má mi lẹ́jọ́ parọ́ rẹ̀ má mi wọn náà ti kún wa yẹ́rù ṣe léwu pé ká parọ́ má nàbí sọ̀rọ̀ bá àti ọ̀nà pọ̀ sọ̀ntì ọ̀sọ̀ bẹ́ẹ̀ náà ló léwu ká sọ pé ń tọ́sọ tó fẹsẹ̀ ẹni lẹ̀ kò sí ó léwu tó sábà fàyè irú rẹ̀ kò ní kò ní pẹ́ kò ní jìnnà tó fi jẹ́ pé àtìpilẹ̀ àti ntọ́pẹ́ká lára ẹ̀sìn Islam gbogbo ẹ̀ ni wọ́n wò dànù. ìjọba tí màtí kẹ́ńtì ò bá ti bá ẹnìkan lára mu ẹgbẹ́ bá ti tiwọ́ kò sí. ọkàn lè parọ́ kan kó lẹ́nìkan lẹ́nu tó gba wá ń tó gbé ńgbà tí ń ṣe ìwáyà rẹ̀ ògbé tí ń tó yẹn ó ti tó láti tó pàdé ti ẹ̀ ń kọ́ parí wọ́n wá wà ń bẹ́ jọ ẹ̀ tó fi jẹ́ pé ń tó gbé. sọ kí ìsáàrin yẹn. lẹ́yìn náà ideology ṣé n tẹ́mi rò bá a tèmi ọ̀nà tí mo rò pé ó yẹ ká gbé gbà kì í sùn lẹ́sìn kì í sùn lẹ́sìn sáńtì lẹ́sìn òun tiẹ̀ ó dúró ní dúró tó ṣe é kó fẹsẹ̀ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ títí ọkọjá èrò orí tèmi ọkọjá èrò orí tiẹ̀ nǹkan kan ní tí gbogbo wa pátá ta gbọ́dọ̀ sọpasọsẹ̀ sílẹ̀ fún un total submission ọgbọ́dọ̀ wà nídìí tó ń pè lẹ́sìn. torí di eléyìí báyìí ẹni tí ń sì ń gbé ẹ̀sìn tó sì ń lo ẹ̀sìn tó ń sì ń ṣiṣẹ́ tí ń ṣe wàhù ọgbọ́dọ̀ ní àwọn àpilẹ̀ kan tí wọ́n máa lò ní gbogbo ìgbà nítorí pé wọ́n máa jẹ́ kí ńgbà tó bá lọ síbòmíì àbọ̀bá tẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì àwọn wàá ti di wípé gbogbo tó ti mọ̀ nílẹ̀ ìsìlámù yẹn wọ́n náà sì dá sínú balẹ̀ torí pé tí ìyẹn bá ti jẹ́ pé kò bá ní àwọn nǹkan tí fi ń ṣe àtùpà nínú òkùnkùn tí fi ń mànà nídìí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó ṣe é ṣe kọjá pé ọ̀fẹ́ tí gbẹ́rù onífẹ̀ẹ́ nìkanjọ́ kan gbogbo tó ti mọ̀ ẹ̀sìn Islam lọ́ba dànù. pẹ̀lú ìṣìkínà ti ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí. ilé ìjọsìn ṣe pé àwọn ọmọ tí òkẹ́nu lágbájá dùn dídùn kẹ́nu rẹ̀ dùn yẹn ó ti túmọ̀ sí pé ọmọ nù. ẹ̀yin tí mọ̀ pé àwọn ti ń fọ tó ń kọ́ fújì ẹni wọ́n dùn púpọ̀ ṣùgbọ́n tí wọ́n máa ń kọ ẹ̀sìn Islam ẹni ọdún dùn kìí sọ̀ nìmọ̀ ìrẹ́ ní Ibn Khaldun rahimahullah ó ní ní àwùjọ tí àmọ̀ kan bá ti pọ̀ ọ̀rọ̀ tó dùn ló máa ń tàjù ní àwùjọ tí àmọ̀ kan bá ti pọ̀ ọ̀rọ̀ tó dùn ló máa ń tàjù láwùjọ tí màá bá ti pọ̀ kò sí ní sáfẹ́ fi dídún ọ̀rọ̀ ṣe. bíi kókó ńtọ́ wà nínú ẹ̀ ọ̀gbẹ́ iná fura bá ẹ̀ fura nítorí pé téèyàn bá fura bẹ́ẹ̀ a jẹ́ pé èèyàn ò tí ì tó lágbo àwọn aláìmọ̀kan bọ́ sí agbo àwọn ẹni tó mà rẹ ló jẹ́ pé tí a máa ń gbọ́rọ̀ téèyàn sọ fún wa èyí ti bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde lẹ́sẹẹsẹ ìlàwọ́ òfìlà káìsì bíi kí ni túmọ̀ sí ọ̀rọ̀ yẹn mú jáde iná ẹ̀ ní túmọ̀ sí pé alhamdulillah. àǹtí ń dàgbà a làákàyè nítorí gbogbo ọ̀rọ̀ dúndùn gbogbo ọ̀rọ̀ dúndùn ọ̀wọ́ bó ṣe jáde náà làwọn èèyàn máa wò sábà ń rí bá túká wá ní kí ni tí wọ́n rí mú lónìí ah, ọ̀rọ̀ yẹn dùn gan ah, kí lè rí ọ̀rọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní mú jáde aburú láti lélẹ̀. ó sì rán àwọn abidjan tó ti ṣàṣìṣe tó ti ṣàṣìṣe eléyìí túmọ̀ sí pé làákà rẹ̀ ti ń ga. torí ẹ̀ka sọ́ra ọ̀ fáwọn ẹni tí wọ́n ń jàǹbá àwọn èèyàn díẹ̀ lórúkọ fáwọn tẹ̀sí ń ká. tòtò fi jẹ́ pé àwọn tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn wọ́n sì máa táǹpà wọ́n náà sì máa bá wọn táǹpà. tẹ́lẹ̀ ìléwu. so adéṣe yẹn adéṣe tó fẹsẹ̀ rinlẹ̀ ẹni tí wọ́n ń ṣe èméjì ń pa rẹ̀ kó mú iye méjì yẹn kó mẹ́rin àti ti sọ lórí àdúrà sanabi sallallahu alaihi wasallam tó máa ń ṣe nígbà tó bá rìnrìn àjò àti rí i pé ọ̀nbẹ nínú nǹkan tó yẹ káwa náà ká sojú kòkòrò láti mà ká sì máa ṣe ní gbogbo ìgbà tá a máa ti rìnrìn àjò àtọ́rí pé nígbà tá a bá wọ ìlú gbogbo ìlú tá a bá wọ àdúrà wò láti láti tọrọ oore tó wà ń bẹ láti tọrọ oore àwọn èèyàn tó wà ń bẹ. láti sáàdì aburú tó wà mbẹ láti sáàdì aburú àwọn èèyàn tí ó wà mbẹ. àkórí pọ̀ nínú súnà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fẹ́ni tó bá mójútó. torí yẹ kí gbogbo wa kárí pa àmójútó lé àwọn gbólóhùn kéékèèké yẹn náà tí ẹ bá ti ha sórí tí ń sìn lò orí ọmọ gbogbo ọ̀nà sì máa yọ ọmọ yọ ọmọ قل وكان يقصر الرباعية فيصليها ركعتين من حين يخرج مسافرا إلى أن يرجع إلى المدينة قال النبي صلى الله عليه وسلم صلوات تبادل ركع ماني ومن يقول ركع مجمجش ومن يقول ركع مجمج لاتي تبادل رجال كل من المدينة تسيتي يوتن في قادة سنو لو مدينه ìdí ni wípé òfin ṣẹlẹ̀ àsopẹ al-mashaqqatu tajlibu at-taysir ìnira a máa fa ìdẹ̀kùn wa a sì mọ ike ìrìn àjò kódà kó sì pé kò sí ìnira ń bẹ madinnatul mashaqqa àyè kọrẹ wà ní. kódà kó sì pé bàálù tó fi ìrìn àjò ọmọọba tó gbéra ọmọọba tó bà wọn kàlẹ̀ ti débẹ̀ ó sì jẹ́ pé mọ́tò tí ọwọ́ tó ń tibí kòtò ti ṣe pọ̀ tó lọ́nà ìwé òtí ẹ̀ máa lákàkà. káwọn ẹsẹ̀ tí ìsọ ẹni tó gún kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ́ni tó ṣe é pé bóyá kẹ̀kẹ́ ẹlẹ́mu ló fi rìnrìn àjò machine àbí mọ́tò ó sì pé gbogbo kòtò gbogbo gègéle nìyẹn ọmọ yìí pé yẹs ọrẹ wa ọrẹ ọkọ rẹ ayé kọ rẹ ọnù. ṣẹ̀rí àwa ni ẹni tó bá jẹ́ pé èyí tó pọ̀ jù nínú tí máa ṣèyàn ń bẹ̀ ní nǹkan yìí ajẹ́pá fún nídàájọ́ nǹkan yẹn kó pípọ̀ èyí tó pọ̀ gbogbo arìnrìn àjò láǹfààní àti nínú àárẹ̀ kó torí ẹ̀ ibi báyìí ìdẹ̀kùn tí sẹ̀rí àmúwá òun náà ni ìdẹ̀kùn dínkù ìdẹ̀kùn àdínkù tọ̀làwọ́ àtẹ́jẹ́ rákà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin sẹ̀rí àníkó dínkù sí mélòó sí rákà méjì méjì méjì méjì ìdẹ̀kùn ní wàláhì ìyẹn fẹ́ni tí dá máa ti sọ̀láàtì ṣùgbọ́n ẹni tí èsì sọ̀láàtì rárá àpùlá òun ti fagilé sọláàt lórí ara rẹ̀ látọjọ́ tó pẹ́ àti bí ìgbà tó ti pé kò ní láàká ìmà síbẹ̀ ní ti mọ̀ pẹ́ni tí ò ní láàká nǹkan marfu'un anhu al-qalam wọn ò ní kọ ẹ̀sẹ̀ ẹlẹ̀ fún. sòṣùgbọ́n ọ̀tọ̀ mi ti sọláàt tó bá wà nípò pé rákà mẹ́rin méjì ló ṣe wàhálà ó tún máa dá dúpẹ́ fọlọ́ lọ́tọ̀ ọlọ́run bá tọ́ dínkù sí méjì lónìí kò dúpẹ́ fọlọ́ kò bẹ́ẹ̀ la nẹ́bí sallallahu alaihi wasallam náà ń ṣe. ẹnì kan sọ pé ọ̀rọ̀ ńlọrùn pọ̀ láti máa kí ní mẹ́rin mẹ́rin ohun òbúkátà láti máa ṣe ní méjì méjì á sọ pé rárá o rárá o ọlọ́hà yóò inna Allaha tẹ ọ̀rọ̀ tu'ta rukhasuhu kama yóò yuhibbu tẹ àìsàn ẹ̀mọ́. ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kíkẹ́ ẹ máa jàǹfààní tó ṣèdẹ̀kùn fún yín lórí ẹ̀ òun ló sọ pé rákà mẹ́rin kó di méjì ọlọ́run bá wá ń fẹ́ kẹ́ ẹ jàǹfààní ìdẹ̀kùn yìí gẹ́gẹ́ bí tí ṣe máa fẹ́ pé kẹ́ ẹ ṣe àwọn nǹkan tó ṣe lófin fún yín tí ò sí dẹ́kun nù ẹ̀. yẹ́rì ṣíṣe ń fẹ́ kó kí ní rákà mẹ́rin nígbà tó wà nílé bẹ́ẹ̀ ló nífẹ̀ẹ́ sí kó kí méjì nígbà tó wà ní orí ìrìn àjò gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí pé o gbọ́dọ̀ jẹ òkú nbẹ̀tì ẹran nígbà tí o ní bùkátà sí tí o sì tú láti kan tó ti ọlọ sí díẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣe nífẹ̀ẹ́ sí kíkọ́ jẹ òkú nbẹ̀tì ẹran nígbà tó o ní bùkátà sí láti gbẹ́mìí rẹ ró tó sì ní nǹkan míì tó lè fi dàrọ rẹ̀. bẹ́ẹ̀ bó ti ṣe kórìíra kókó mu sí nígbà tí o sì tú láti kan tó fẹ́ ti ọlọ sí díẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe nífẹ̀ẹ́ sí pé kó o mú kó o fi ti ń tọ́ ha ọlọ́run dànù nígbà tí o bá rí nǹkan kan míì tó lè fi ti dànù. inna Allaha yuhibbu an tu'ta rukhasahu kama yuhibbu an tu'ta azaa'imuhu. tẹ́lẹ̀ báyìí wa ẹni tí wàá sọ pé èmi lè máa kí n rọ́kà mẹ́rin mẹ́rin á sọ pé kọ̀sáyì rẹ̀ kọ̀sáyì rẹ̀ ìdẹ̀kùn tọ́lọ̀ ń ti fún ẹ lọ́ọ́ kó dì mọ́ ìdẹ̀kùn tọ́lọ̀ ń ṣe fún ọlọ́run sóò dì mí. túrọ̀ ni ẹnìkan ṣe fi Umar radiyallahu anhu ó ní tábà wọ àyà ibi tọ́lọ̀ wọn bá ti ṣe ìdẹ̀kùn fún wa nínú Suratu Nisa láti máa ṣe kọ́sùn nígbà tá a bá wà lórí ìrìn àjò ọlọ́run ọba ó rò pọ̀ má ìrìn àjò tó níbẹ̀rù nú ìrìn àjò tá a rìn láti lọ jagun òun á fura pé nìsín gbogbo ìrìn àjò láti ṣe kọ́sùn ọjẹ́ tógun o àbí ọ̀jẹ́ tógun pé ò lọ́jẹ́ tó fi jẹ́ pé ntọ́nà ọba tó ti torí rẹ̀ ti dẹ̀kùn yìí fún wa a ti kọjá ibi tí nǹkan dé dúró à ń ti ń lò nínú nǹkan míì tí èso gun Umar ni ntọ́ yíya ọ lẹ́nu yíyẹ mi náà lẹ́nu o ìmọ̀tò lọ́ọ́ bí anabi lójú ayé ẹ̀ kí ló dé ìgbà tó gbà ká máa ṣe kọ́sùn nígbà tá a bá dálẹ̀ ó fi hàn gbangba pé ìrìn àjò tá a rìn láti lọ jagun ni lójú ogun tó bá fà rìnrìn àjò lọ bí tá a ti jagun lọ́lọ́run gbà pé ká máa ṣe kọ́sùn ní báyìí à ń tẹ́ ń ṣe kọ́sùrù láì jẹ́ pé ìrìn àjò tá a rìn tó gun ni. ànábìwá dáhùn ní sọdọ́kọ̀tún. تصدق الله بها عليكم فاقبلوا صدقته sàrà ni tọ́lọ̀ ń ṣe fún yín ẹ̀tẹ́wọ́ bàtàrà ọ̀lọ́ sàrà ni tọ́lọ̀ ń ṣe fún yín ẹ̀tẹ́wọ́ bàtàrà ọ̀lọ́ torí ẹ̀ mẹ̀ndẹ́lẹ́rì minna yarfudu sadaqata Allah tani nù wa ló tẹ́rù tó lè kọ́ sàrà ọ̀lọ́ tani kò sí i torí ẹ̀ sàárà ni tó lọ́n ṣe fún wa ká gba sàárà ọlọ. anábì máa ń ṣe ní rọ́kà méjì méjì tó bá ti jáde kúrò nínú ìlú Mẹ́dínà kò sì ní yé ṣe bẹ́ẹ̀ títí tó fi di pé ó padà sí ìlú Mẹ́dínà yìí. ó túmọ̀ sí pé kò bá jẹ́ Mẹ́kà lọ́lọ́ bí ẹ bá ti ṣe rí kọ́ lọ Mẹ́kà fún umrah ó tún lọ sí Mẹ́kà nígbà tó fẹ́ gba mẹ́kà padà lọ́dọ̀ àwọn ará mẹ́kà tọ́wọ́ tó ń ṣe kọ́sùrù náà ni eléyìí jẹ́ ìsì ìbéèrè tiẹ̀ tó ọmọ ń ṣe ń gbogbo gbà wípé ẹjọ́ tí wọ́n bá jẹ́ pé ibi tí mo wà ibẹ̀ ni mò ń gbé ibẹ̀ ni mò ń tún ṣiṣẹ́ mo wá padà sílùú wa tó jẹ́ lu abínibí mi níbi tó ṣe pé ibẹ̀ ni bàbá àtìyá mi wà so tó ti jẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹrù mi tí mo ní gbèsè àìgbà ibẹ̀ lọ́wọ́ ṣé tí mo bá wá délé tí mo sì mọ̀ pé mi ń lò jíjọ́ pé ẹjọ́ méjì lọ ṣé kọ́sùrù ni màá máa ké ni àbí màá máa pèsè láti mi mo fẹ́ ti rí ìdáhùn rẹ̀ báyìí ìdáhùn rẹ̀ ni pé kí ni wọ́n máa ké ọ̀sùn torí ibi tó ń gbé tó ń gbé gbé gbé gbé gbé ibẹ̀ nílé rẹ̀ bàbá àmọ́ jẹ́ lù rẹ̀ torí tíṣẹ̀rí àwọn ohun tẹ̀ kì í ṣe pé lù rẹ̀ ìtúsẹ̀ rí àwọn òní pé ibo ló ń ṣe kí ni ibo ló ń gbé ibi tó ń gbé onílù rẹ̀ tí òfin ní fi kọ́ sùn àmọ́ ibi tó gbé ìwà àjẹlù bàbá àtìyá rẹ̀ ó sì jẹ́ lu tiẹ̀ náà bàtí ò ti gbé bẹ́ẹ̀ kí ló máa jẹ́ bẹ́ẹ̀ arìnrìn àjò. ó ní kò tí ẹ fẹsẹ̀ rinlẹ̀ rí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ipò kí sọ̀lá tó níraka mẹ́rin níraka mẹ́rin rí ọ̀sẹ̀ lẹ́rìí ṣèdínú tàbí ṣàlàyé nínú Bulughul Maram tí àdìbò Aisha radiyallahu anha tó sọ pé Ànábì sallallahu alaihi wasallam a máa ṣe sọlọwọd tọjú nírọkà mẹ́rin nírọkà mẹ́rin lórí ìrìn àjò àní kò wáyé látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìṣesí tánà ìṣesí Aisha nìkẹ́ ṣe tánà Ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ náà ni ìmáàmù náà tún tọ́ka sí àdéhùn yẹn bẹ́ẹ̀. وأما حديث عائشة أن النبي صلى الله عليه وسلم كان يقصر في السفر ويتم ويفطر ويصوم فلا يصح حديث عائشة رضي الله عنها صلى النبي صلى الله عليه وسلم أنا قيل كامين تريني أجو tọ́ba sì بامي أكين gbà mí أتكي لوريني أجو بامي أما lórí بامي أما سينو حديث يوفي سينينا aṣọ ìpínlẹ̀ yasihu marfu'a wa innama yasihu mawqufa ọ̀fẹ́sẹ̀ ẹ̀rin lẹ̀ dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n fẹsẹ̀ ẹ̀rin lẹ̀ pèsè ti àìsà ọ̀rọ̀ àìsà ni kìí ṣe ti anabi sallallahu alaihi wasallam. ọwọ́ ni mo gbọ́ tí olùkọ́ mi sheikhul islam ibn taymiyyah ti ń sọ yìí pé huwa kadhibun ala rasulillahi sallallahu alayhi wa sallam intaha irọ́ ni wọ́n pa mánà bisalòláhi sallam anábì èsì bẹ́ẹ̀. sọ irọ́ tó lè wà ń bẹ̀ yẹn òní pé ká sọ pé anábì sallallahu alayhi wa sallam máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òdodo ni pé àìsà ló máa ń ṣe kíni ló máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n tún gba ìgbà wọ̀rọ̀ wa ike kana yaksuru wa tutim. كان يقصر وتتم أولاد أيوة، جواب كان يقصر وتتم وكان يف وكذلك يفطر وتصوم كان يقصر هو وتتم هي ويفطر هو وتصوم هي yẹn kí riwaya kan lọ́wọ́ báyẹn o wípé ìgbà dáná bisalòlá sọlá ń bẹ lórí ìrìn àjò tó mọ àyíṣà lẹ́yìn táyà bisalòlá àyíṣàlá bá ti sọlá tó rẹ kọ́sùrù àyíṣà máa pè tiẹ̀ táyà bá tó mọ àyíṣà lẹ́yìn lórí ìrìn àjò tọ́jú ẹnu Ramadan táyà bá sàlàyé gbààwẹ̀ torí àǹfààní tó wà fún èèyàn láti má gbààwẹ̀ nínú Ramadan tó bá lórí ìrìn àjò àìsàn máa gbà wẹ́n tiẹ̀ torí yá tà wípé káànà yàkùsùrù yá àìhùwà òun lọkùnrin ṣùgbọ́n obìnrin òun tiẹ̀ tó tẹ́mi. bákan náà ọkùnrin tiẹ̀ yóò fẹ́rù obìnrin kúmá tẹ̀sùn eléyìí tó máa pé yá tà lédè lárúbáwá ó ti mú kí yàtọ̀ wà ya akọ tá àbò. yẹ́n ló ti jẹ́ pé a èmi àsùnwòmù àkọsùrù èmi nù. so àmọ́ màdúrà sọ pé ìyàkọsùrù àìhùwà tàkọsùrù àìhíyà. so eléyìí wọ́n ní ọwọ́ àánú rìwáyà kan bẹ́ẹ̀. أجل النبي صلى الله عليه وسلم أخذ بالرخصة وأخذت عائشة بالعزيمة إلينا túmọ̀ sí pé ìdẹ̀kùn tọ́lọ̀ ń ṣe ń bẹ̀ lànàbì mú ṣùgbọ́n àìsídẹ̀kùn ní àìsí aṣèkínni ló mú. Ibn Taymiyyah àti sọ pé wàhálà bọ́ọ̀kìl eléyìí náà ìranù lásán irọ́ ni. Ṣé àìsá yọ aláyáláyá? bìtánà bí títí kọ́sùrù kọ́ wa sọ pé náà ò ní fi kọ́sùrù tó wọ́n gẹ́gẹ́ bí tání ànábì ọgbà rẹ̀ wọ́n ń gbà rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí tání wọ́n á pa jùlọ ńgbà tí wọ́n ti rú àwọn ìyàwó táyé ìsìn tí ìgbọ́rọ̀ ẹ̀yin rò pé àìsàn ìgbọ́rọ̀ ẹ̀ lórí náà ẹ̀ dáhùn torí kó bí nǹkan kan fọ́ gbọ́rọ̀ pé after all táwọn ìyàwó ànábì náà máa gbọ́rọ̀ ni ẹ́ kọ́ padà sí ọlẹ́kùn wọn máa gbọ́rọ̀ fáin fáin fáin. torí tí wọn bá gbọ́rọ̀ nígbà tí wọ́n yarí wọ́n sọ pé àwọn náà fẹ́ gbé ilé ayé gbẹdẹmukẹ́ afẹ́ gbádùn fáin. a ìyàwó ànábì aṣíwájú fún gbọmọ ànábì ádá àwọn aṣoṣù méjì àní dáná ẹ̀wọ̀n kẹ́mẹ́ẹ̀bá àṣùrù wọn ti pọ̀ jù wọ́n máa gbọ́rọ̀ tẹ́bá ti jọ méjì tẹ́yìn ọ̀dáná sọ̀rọ̀ kí lè rẹ̀ ilé lè lana láì dáná ilé ọ̀làna pẹ̀pẹ̀ wàá lọ ṣẹlẹ̀ so ṣùgbọ́n àwọn ìyàwó ànábi sọ̀rọ̀ láì sọ̀rọ̀ àìsàn ni a máa ń tó sùn méjì tani wọn ò fi ṣe ká kò sí fún ọ̀dà ńlá náà kí ń jẹ ó ní al-azwadani at-tamr wal-laban dẹ́bìnù àti mílk náà là á máa jẹ tó bá dán ògúnjọ́ márùn the so called milk yóò rùn sí ọ láyé ìdíbi kò ní fẹ́ rí ma <laughs> àti nǹkan ò tí ì pọ̀ ọdún ẹ̀jẹ̀ láàrin là ń játọ́ tọ́lá ti di pé mílíkì mílíkì mílíkì mílíkì mílíkì tọ́lá rí wọ́n ti dì í gbà mí kékeré ni mílíkì kọ̀ ní oṣù méjì àwọn náà wá yarí gbà kan pé à ah, ẹ dákun ọ̀nà ìgbà já síwájú gbogbo ọmọ ànábì àdá wọ́n yẹ káwọn náà gbádùn látàyè ànábì máa gbá ìgbẹ́dẹ́mukẹ́ à kálukú bá wọ bíà ẹ̀yàrí Umar radiyallahu anhu ni àti rabbuhu in tallaqakunna an yubdilahu azwajan khayran minkunna muslimatin mu'minatin qanitatin ta'ibatin sa'ihatin. عابدات طيبات وأبكارا nípa sọ́kì ẹ̀ máa yà alukurani sọ̀rọ̀ ọ̀sọ̀ kalẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé à ọlọ́run ọba ọ sọ̀rọ̀ tó ṣe déédé pẹ̀lú èyí mo sọ láyè púpọ̀ nínú alukurani nínú rẹ̀ lélẹ́yìí. Tẹ́ ẹ bá pé bẹ́ẹ̀ ṣe fẹ́fà àti kọ́rì náà lẹ́fà àti kọ́rì ànábì ọkọ yín lẹ̀ bọ́ bá sì kọ́ yín lẹ̀ àwọn tó dáa jù yín lọ lọ́wọ́ fi ní òfin rọ́pò fún ní òfin rọ́pò fún ànábì irú ọlọ́ọ̀ni ò sí irú èèyàn pọ̀. tọ́ Àìṣà òun á lọ lọ fara sínkú síbi kan so ọ̀rẹ́ kẹkalẹ̀ kálukú ti sọ pé à èmi ọ̀rọ̀ lọ́lé bàbá mi o ànábì mo mú o ànábì mo mú o wá Àìṣà ń ló mú ṣèjì ẹ̀gbọ́n ànábì tani bá tún tani bá ti mú tó ju ànábì lọ sallallahu alaihi wasallam torí àwọn ń gbọ́rọ̀ wallahi báwo ló ti wá lè ṣe é ṣe pé káni sallallahu alaihi wasallam kó kí rákà méjì káyọ̀sọ́ máa kí mẹ́rin yàtọ̀ táwọn obìnrin ayé ìsìn tí o bá ti kọ ọ̀rọ̀ sọ́kọ lẹ́nu yóò fẹ́ fi hàn ọkọ tí gbogbo ń tó ń sèǹgà rọ́bìṣì yóò fẹ́ fi hàn pé rọ́bìṣì ó lè ó lè ti ìbínú kó kí sọláàtì fẹjìr kọbìlẹ tó lọ ìfẹjìr ṣáàjú ká ìfẹjìr ló tó yọ kó ti ṣe sọláàtì fẹjìr ìtẹ pékè ni òun jẹ fi hàn án ni pé ọjà máa kankan ó sùn lè ti torí ìbínú kó ṣe sọláàtì bí láwòwò láì sàlùwàlà tó ṣùgbọ́n àwọn ìyàwó ànábì sọlá àti sọlá ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ ní tí ìbínú tẹ̀mí à ń prove ni ẹ pé kí wàá ní àìsí ọ̀sọ̀ pọ̀ ń jẹ yóò. jẹ́bi wa máa ṣe tọ́ta kó anabi wa muhammed sallallahu alayhi wa sallam. wọ́n ní báwo ló ti lè rí bẹ́ẹ̀ wọ́n àti ṣe pé ń tọ́fẹ́ sẹ́rin lẹ̀ látọ̀dọ̀ àyíṣà náà ní kó náà ló sọ pé inna allaha farada as-salata rak'atayn rak'atayn falamma hajara rasulullah sallallahu alayhi wa sallam ila al-madina zida fi salati al-hadar wa uqirrat salati as-safar. oní àlọ́gbẹ̀gbà wa wá wá kọ́kọ́ gbàtọ́lọ́ wa kọ́ sí sọ̀láàtì yẹn gbogbo sọ̀láàtì. tòṣùmọ́ àgbà tó táwọn ṣe hijira lọ sí Mẹ́dínà ọlọ́run ọba ó máa ṣẹ́kùn rákà méjì méjì bẹ́ẹ̀ náà lórí ìrìn àjò tẹ́ bá wà o ṣùgbọ́n àsùbà bọ́n ti ṣe wà náà lọ́wọ́ àmọ́ magre kò yí padà láti ìjọ kan ti ṣe mẹ́ta náà. sọ àìsàn igi ńgbà tí àìsàn bá sọ pé gbogbo sọ láti rọ́tà méjì ni a sì ti rí kan tó jẹ́ méjì àrí kan tó jẹ́ mẹ́ta nínú rẹ̀ ṣé àtakò wà ní abiyọsù kò sá àtakò torí pé majority carry the vote lọ́pọ̀ jù ṣé mẹ́rin lọ́pọ̀ jù ní abẹ́yọ̀ kan mẹ́rin lọ́pọ̀ jù. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí sallallahu alaihi wasallam kú àìsà bẹ̀rẹ̀ sí ni pé sọláàtì rẹ̀ nínú rìn àjò pàápàá ńgbà lọ sí hajj wọ́n lọ sí hajj lẹ́yìn ikú sallallahu alaihi wasallam àìsà pé sọláàtì rákà méjìméjì tí wọ́n ń kí ní mina òun kí mẹ́rin mẹ́rin ni àìsà náà. wọ́n ń ṣe tàwéèl ni gẹ́gẹ́ bí Usman náà ti ṣe ṣe tàwéèl. torí pé Usman radiyallahu anhu ìgbà tí ó di amirul mu'minin ó síwájú àwọn èèyàn lọ sí hajj gbàtó síwájú wọn lọ sí hajj wọn á fura rí i pé gbogbo àyè dánàbí sallallahu alaihi wasallam ti ṣe salatu zuhur asr isha ní rákà méjì ìṣe ní Usman ń ṣe ní rákà mẹ́rin mẹ́rin àwọn sábì kan wá takò pé àmì yá amiral mu'minin bóòlù ló ṣe jẹ́ bẹ́ẹ̀ tòlọ́tà méjì méjì láàrin táwọn ẹbí ṣe kí ló dé sẹ́yìn ṣe ní mẹ́rin mẹ́rin ó ní bẹ́ẹ̀ ni olóògbé sọlá ànábì sallallahu alaihi wasallam nígbà tó ṣe ní méjì méjì yẹn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sóò ní wípé òun ti nídàájọ́ ara mẹ́kà toró níyàwó kan tó ń fi mẹ́kà tẹ́lẹ̀ náà òkè fura Usman ó ní ṣe ni mò ń ṣe ní rọ́tà mẹ́rin mẹ́rin torí mi ọ̀kara mi kún arìnrìn àjò bí kò níyàwó méjì nísìn kọ́ka máa gbé lẹ́yìn kọ́ka máa gbé kù ọlọ́run ọlọ́ so ikú níyàwó kan ní mẹ́kà ìyàwó tó wà ní mẹ́kà wọ́n á fi wá síwò àrò òun mọ́ ike ara mẹ́kà lò ìdí ìlú tó ń fi ń pẹ́ sọ́lá so ṣùgbọ́n gbogbo àwọn tàbí ọgbà wọn ọgbà àmọ́ wọ́n bá kí kúrò ní imam wọ́n pẹ̀lú rẹ̀ wọ́n pẹ́ sọ́lá Ibn Mas'ud wọ́n á ṣe sọ láti ta àwọn kan lọ bá wọ́n ní ẹ́ ah, eh? irun tí Usman ṣe sọ ẹ́ eh? tó ti bá mú ẹ̀fọ́ àmúnáfíkì bẹ́ẹ̀ ni. so àwọn èèyàn púpọ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ ní general àwọn oníjọ́ tẹ́ ń general wọ́n wà bá yín ní ìdàkọ́kọ́ pé kí lè rí sí ètò ṣẹlẹ̀ o. so that other comment tẹ́ẹ̀sì wọ́n fẹ́ máa lélẹ̀ lórí wọ́n fẹ́ máa lélẹ̀ lórí. sọ̀rọ̀ kí Usman bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi nìkan sóòdù bẹ́ẹ̀ gbogbo sàbẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ń bi Usman léèrè pé kérédé anábìsọ̀rọ̀ àtúnlá méjì méjì ló ṣe èyí ṣe ṣe mẹ́rin mẹ́rin Usman ti ṣàlàyé ara rẹ̀ tá a bá ní nǹkan kan tá a fẹ́ fi takò ibẹ̀ náà ló ti ẹ̀ka sọ. ó ní ẹjẹ́ kí fìtí náà wà láwùjọ wọn àbá ibi nìkan sọ̀rọ̀ hmm? kí lè rí sí ntàlá nìsí. ibi nìkan sóòdù wa sọ yìí pé ìtànàbìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ló dáa jù pé ká ṣe ẹ̀rọ ti tako ṣẹlẹ̀ tako ìdìbò ló fi mọ̀ wá rẹ̀ ó ní al-khilafu sharr aburú nìyapa nígbà tó ga ti ṣe mẹ́rin àwọn náà ti ṣe mẹ́rin kọ́ lọ́wọ́ ṣe kí ni kọba subhanallah torí ẹ̀ bó ṣe dòfin nu táwọn ẹlòmínú ṣẹlẹ̀ àti al-khilafu sharr aburú nìyapa ẹ wo bó ti ṣe lò lákàá èsì pé nítòsí ọba ara mu ọ̀nà tó gbé gbà ọ̀tà kò dáná bisalòlá àti náà ṣe ṣùṣùgbọ́n tá a bá ya pàṣẹ náà yóò bí aburú púpọ̀ àwọn èèyàn kan di pé tí Usman là ń ṣe àwọn fúnfà Ibn Mas'ud ìmà wàhálà ọ̀la tẹ̀lé ẹ̀yìn sì lè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ lè má mọ̀ ibi tí wọ́n parí rẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwọn èèyàn tó jẹ́ pé níta bá ṣe ó lè bí wàhálà kó máa sọ̀ra ṣe kó sì máa sọ̀ra sọ nítorí pé ìsọ̀ra ṣe ìsọ̀ra sọ ẹ̀yìn dínà fìtínà yìí ẹ̀yìn dínà fìtínà yìí ẹ̀yìn dínà fìtínà yìí torí pé ńgbà tí fìtínà wọn bá ṣẹlẹ̀ agbára ti yín náà lè má kà á má. ó ní èmi ò lè ta ko torí pé al-khilafu sharr aburú so eléyìí jẹ́ báwọn. وإن النبي صلى الله عليه وسلم كان يقصر دائما وقال النبي صلى الله عليه وسلم تبعت وعدولين أتقنين كتما سيكون سكني قلت صلاة رني قصر لا أفكا nínú àwọn tó gbẹgbà wá wá àwọn ní ń dábìrà báwọn àwọn ní sọ pé ah, nàbì ti kọ́tù àìsà pé sọlá nàbì ọgbà wẹ̀ àìsà gbà wẹ̀ àwọn ní ń dá irú àtàkàtà yẹn wò. tọ́ wọ́n wá nígbà tí anabi sallallahu alaihi wasallam kú kí wọ́n ní tàwíìlì tí àyíṣà ti àtàwíìlì nínú ṣẹ̀ríà ó ní tùmọ̀ mẹ́ta màá ní ni التأويل بمعنى التفسير تأويل ما هو تسمى رجع في تفسير ترى very in practice قالوا sínú تفسير imam ibn جرير الطبري رحمه الله شيخ tába lọ sínú tafsir al-Imam at-Tabari á rí nínú rẹ̀ pé bá ti mú àyà kan wá tó bá ti sọ pọ́lọ̀ sọ báyìí tó máa sọ yìí pé wa ta'wilu hadhihi aya wa òwìlú hadhihi al-aya bi màánà wa sírù hadhihi al-aya tà òwìlú bẹ̀ bi màánà at-tafsir tó tíra tó sì ti àfihàn ìtumọ̀ yìí gbangba. قلنا من تفسير الإمام ابن جرير الطبري ألا تجي تأويل هو بمعنى التحريف والتغيير وحمل الكلام على غير محمله تجيروا قد كل اللي بتتوقع فيه ìlú àwọn sọ pé òun ṣe táwíìlì eléyẹn òní ètí ọ̀dà eléyẹn lè ètí ọ̀dà níṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ kalẹ̀ òyì padà ọlọ́ni arrahmanu ala al-arshi istawa wọ́n á sọ pé arrahman ala al-arshi istawa ayé ìtawla a'udhu billah tó bá sọ pé ìtawla ó ti di tàwé ọlọ́ni òun ọba oníkẹ̀ tí kẹ́ni tí ṣe tí àtẹni tí ò ṣe tí ẹ̀ àlẹ́lẹ́ ọ̀ṣù sọ̀wá orí orí àga ọlá rẹ̀ ló ṣe dọ́gba sí ló ṣe dọ́gba lé ìwọ wá sọ pé àlẹ́lẹ́ ọ̀ṣù sọ̀wọ́lá wípé ọlọ́run ọba yìí o ọjà àga ọlá rẹ̀ gbà mẹ́ta ni lọ́wọ́ tani bá dùn. òkú yìí wá ilé ẹ̀ta wíìlù ọ̀dà yẹ̀dù wọ́n fọwọ́kọ́ ẹ̀yídì hìm sí ọwọ́ ọlọ́run ọ̀nbẹ lókè àwọn ọwọ́ wọn ìwà sọ pé kúdùrọ̀ tó ń lọ́ọ̀dì fọwọ́kọ́ ẹ̀yídì hìm ìkápọ̀ ọlọ́run agbára rẹ̀ lókè àwọn àwòrán láì sọ bọ́ọ̀lù ti di tó tó ìmániyẹ́ bí wáyé ajẹ́ pé àyèdè ìhìn yẹn náà òun náà níjọ́ wọ wọn. sá ajẹ́ pé kódòrò tó lọ ìfọ̀ kọ́ kódòrò àti ìhìn ìwọ náà wọ nǹkan mọ̀. torí tó ń sá fún tó ń sá fún títí ọba lọ́lọ́ lọ́wọ́ àwọn èèyàn náà lọ́wọ́ agbára tẹ wá pè àwọn èèyàn náà kọ́ àwọn náà lágbára rú tiwọn ajẹ́pọ̀wọ́ rú tiwọn ni wọ́n ní kèé ṣe rú tọ́lọ̀. tẹ̀lé wọn sọ níta wéè eléyìí ni báfíìlì eléyìí ni ọ̀dá tí èèyàn gbọ́dọ̀ lò. tàwé ìkẹta òun náà ni kẹ́rì kan wá kó wá jẹ́ kí n tí ẹ rí yẹn tọ́ka sí tí wọ́n tún ti gbogbo èèyàn bá ti lajú wò báyìí wọ́n ní yẹ n tún tọ́ka sí ni. on the opposite side ìtẹ́rì yẹn tí wọ́n tọ́ka sí lágbàtẹ́jì tí wọ́n lẹ́yìn táwọn èèyàn ní ronú lọ sídìí rẹ̀ káwá fún lágbára. kakun lágbára lórí ta lákọ̀ọ́kọ́ àpèjúwe rẹ̀ anabi sallallahu alaihi wasallam onílà sọláàtà liman lam yaqra bi ummil kitab la sọláàtà liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtà aha ituma ituma ló wá sórí kò sí sọláàtà kò sí sọláàtà. láì ké fatihatul kitabi kò sí sọláàtì ẹni tó dúró tó rúkú tó forí kalẹ̀ kò sí sọláàtì kí ni túmọ̀ kò sí sọláàtì ọlọ́ọ̀bù. náà kò ní kò ní ládá <laughs> náà kò ní jẹ́ àtẹ́wọ́gbà nínú òfin àwọn ìsọkún kò ní jẹ́ àtẹ́wọ́gbà tó rà ọlọ́run lè gbà lè má gbà. òní báwo ìyẹn ni kẹsàn láti rẹ̀ ọ̀làlàáfíà ìyẹn ni kẹsàn láti rẹ̀ òní àlàáfíà ẹni tó máa ń òfin ọ̀làlàáfíà kọ̀ lálàáfíà nìjẹ́ ọlọ́run gbà kò ní gbà ọlọ́run ló gbogbo tó fìfin hà wá ní ká mọ̀ pé ọlọ́láàfíà ọ̀làláàfíà ọ̀dà ọ̀dà àmọ́ tó lọ́wọ́ gbà sí òní gbà ìlọ̀gbọ̀ tó bá gbà yìí sí ọ̀dà ta ó ah, wọn náà ṣe gbàgbàkú bàbá tó bá sì wo ẹgbẹ́yìn lọ dáadáa tó lò wọ́n bá pé ah èyí ti dáa tó tani ó dídá tó sọ bẹ́ẹ̀ fún mi. torí ẹ̀rọ jẹ́ pé lábẹ́ òfin nítawọn àwọn òní ti sọ lálàáfíà sọ lálàáfíà kò sí sọ láti kàn tí wọ́n ṣe táàpọ̀ lálàáfíà sẹ́ni tó bá ṣe láì ṣe láì ṣe suratul Fatiha eléyìí ni ìtumọ̀ tó kọ́kọ́ wá sórí ó tún ṣèṣe ká sọ pé kò sí sọ láti kan tá a ṣe tí ó pè é láì pé Suratul Fatiha ó ṣèṣe àbí òṣèṣe ṣe tí ó lálẹ́ àfíà ni àbí tí ó pè èwo lẹ́ mú tí ó lálẹ́ àfíà wáyé. èyí tó sọ́lá ọ̀nà ànábì sallallahu alaihi wasallam àti sọ́lá ìfún àná ni ṣẹ̀ríà ṣẹ̀ríà sì ní kọ́ lálẹ́ àfíà kọ́ lálẹ́ àfíà ó pé kò pé nǹkan míì ni nítorí pé ó lè lálàáfíà láìpè àmọ́ kò lè pé láì lálàáfíà fáwọn alálá tí wọ́n bá sọ fún lálàáfíà ṣé dandan ni kó pé nàám àmọ́ kò lè pé láì lálàáfíà tẹ́ ẹ fura <laughs> níbi àkàràmọ́kànlá àwọn àti sọ̀lá àti ṣe fàtìhà ẹ̀sùn ti túra lé oṣù ká dáadáa láti ọ̀padà hàn yí pé o ti sọ láti yun láì lálù àlá ni sọ láti pé àbí òpè ó pé lọ́nà nítorí pé o kí fásitì àpá sọláàt ka sọláàt ó pé wàlá àkẹsọ́ lálàáfíà torí pọ́nà tó gbà lọ́ọ̀dí rẹ̀ ńkọ́ kọ̀dá torí àlàáfíà wà ní pípé wà ní àfẹ́ pé ó lè lálàáfíà láìpé bẹ́ẹ̀ náà sì ní sọ láti gbogbo àjàmà kò sẹ́ni náà tó lè fọ́ sọ́yà tó gbogbo sọ láti òun máa pé mo rò pé yé wa sọ láti wá lálàáfíà kò túmọ̀ sí kó pé o èdè inú ìjọba jẹ́ pé kò sẹ́ni tó ṣe sọ láti nu àti ó tiẹ̀ nídàájí ládàá rẹ̀ kò sí torí gbogbo bó ṣe wù ká gbìyànjú tó àlè gba ìdajì ládàá sọ láti tàtì. olùkọ́ ẹ fura pé mọ̀ wọn ara wa àbẹ́rẹ́ bẹ́ẹ̀ gbogbo bó tilẹ̀ wù kọ́ ṣe tó ó lè gbàdá di ládàá ẹ̀ torí pé lọ yẹn ṣé bí wọn mọ̀ ti wá àbẹ́rẹ́ ti wà wọn náà tún ara rẹ wò kó wọ́ kó pínṣẹ́ láti sọ́nà mẹ́wàá mélòó nínú mẹ́wàá yẹn ló rò nípa tọ́lọ̀ nìkan láti àti sọ tó fi dà bóyá ló fi rí ìdákanu mẹ́wàá tó fi rí tó fi rí tọ́lọ́rù. Èmi gbogbo ọba ọlọ́mọ rẹ ti bá ìyàwó rẹ ní ìṣìn ọkàn máa fi léde ọmọ tí gbogbo bí kíkí gbẹ́gbẹ́ bí. Ẹ dákun tó ní tó ní ṣe pẹ̀lú sọ̀láàtì náà léde ọmọ. Ṣètò àmì dáàtì mi yìí, a ọwọ́ pápẹ̀. Yọ̀ọ̀kan sọ kẹ́kẹ́ sí ọlọ́run pé a sọ pé ajílẹ̀ ṣe ló ń gbẹ̀yìn ó ti kó olódókòwò ọ̀rẹ́ ọmọ ẹbí o. Sí èyí o, ẹ́ ọmọ pé ajílẹ̀ máa jẹ́wọ́ ní àbí twenty ókè ókè àjọyọ̀tì wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe àwọn experimental work lórí sọ̀lá. tó nígbà tó wọ́n bẹ̀rẹ̀ sọ̀lá máa lé fún aṣọ tó máa lọ́wọ́ àti wọ́n sọ ọ̀gbọ́n ọ̀lọ́wọ́. ṣùgbọ́n ṣètọ́ ni ṣe ń jà wá ní bí ṣe ń jà wá ń jàǹbá lójoojúmọ́ nù. tòkí àlọ́ abẹ́ sọ fún àfẹ́kẹ́ mọ̀ nídàájí láàdá bọ́yá bọ́yá àwọn àwọn àlẹ́ bóyá là á ní ìdákanu mẹ́rin bóyá bóyá là á ní irú àwọn àǹfààní. sọ ìdí nìyí tó fi jẹ́ pé sọ̀láàtì ó lè lálàáfíà ṣùgbọ́n tí ò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sọ̀láàtì gbogbo wa. ṣùgbọ́n sọ̀láàtì kan wọ̀ ní sọ pé pé láì jẹ́ kó ṣe ni láì jẹ́ kó lálàáfíà. ṣé àlàáfíà lọ́yẹ máa dùn ní àbí pípé aywa ajaba tawil ìtumọ̀ kẹta tá à ń sọnù ẹnìkan wà wà yóò wá sọ pé lọ́dọ̀ tó o lọ́sọ̀ lẹ́sẹ̀ lè mẹ́lẹ́mí ọkọ̀ lè ó mẹ́kìtà ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tó o ní pé láàtọ̀ láàtà kámílà sọ̀láàtì tó ṣe kò ní í dé ètò pé láì pé fásíà ó túmọ̀ sí pé láìké bá tí a ò sọ láti lè la làásìá ṣùgbọ́n kó lè bá a pé àfikà sékìrín àfikà kàfàtìá tẹ́ẹ̀bì máàmù wa Abu Hanifa rahimahullah ọ̀sùsọ̀. àwa ti sọ pé èyí tí Abu Hanifa tó wà lọ dì múyàn orúkọ rẹ̀ ni al-Mu'awwalu èyí tó ń dì mú ni wọ́n pè ní kí ni al èyí táwọn àdìmú ni wọ́n ń pè ní kíni àbọ̀hìrò èyí tó wáá jẹ́ bọ́ọ̀lì yẹn lọ́hùn ṣọ́kùn ọ̀làmà ti ṣèdájọ́ àti ayẹ́rìndàmà ayọ̀ ayédèlmọ́ ọ̀wọ́l títí tá a fi rẹ́rìí mi tó túmọ̀ sí wípé èyí tó ń dìmú ńlọ́lágbàjù. Abu Hanifa ni bọ́lá sọ pé bákọ́rọ̀ wo máa tẹ̀ sọ̀rọ̀ mi náà kúrọ̀ máa tẹ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ máa lọ́fọ̀ọ́ mi náà lọ́fọ̀ọ́ máa bọ ogun èyí tí ọdún náà tuntun bá ti dé sọ láti wá sọ Allahu akbar inna a'tainaka al-kawthar ma tayassara min al-Qur'an lọ́dọ̀ Abu Hanifa òní sọ̀lá ṣùgbọ́n àwọn sọ pé al-Qur'an ni mo wá pé ma tayassara min al-Qur'an sunna ti sọ pé àfikà pé fàtíà tá a bá fẹ́ fún sunna yẹn tá a bá fẹ́ fún ní pípò ńlá lò lórí al-Qur'an kò bá mú ká pa alukurani rẹ pẹ̀lú khabarul wahid pẹ̀lú hadithi táwọn èèyàn kọ̀ọ̀kan gbà wá wọ́n sì sọ yìí pé hadithi ò lágbára tó sì lè pa ìdájọ́ tó wá ní alukurani rẹ làwọn fi sọ yìí pé gbogbo ńdọ́lá ké onísọ̀lá àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ta àwọn èlùtà ṣe yẹ kò sí eléyàn nínú usulul fiqh torí ẹ̀ta àwọn èlùtùmọ̀ mélòó lónìí ìtumọ̀ mẹ́ta. torí ẹgbẹ́ abẹ́ sọ pé wọ́n tẹ wíìlù lẹ́yìn tẹ ọ̀wọ́lẹ́ tó ìtumọ̀ rẹ̀ òun náà ní tẹ wíìlù ti òṣòlò fẹ́kẹ̀ ẹlẹ́kẹta tá à ń sàlàyé pé tẹ wíìlù tí àìsà lò lẹ́yìn kó ànábì sallallahu alaihi wasallam tóbi wá jẹ́ pé kàkà kó ti kọ́ sùrù ó ń pèsè láti ni wọ́n ní ìyapa wà láàrin àwọn olùmọ̀ níbi àlàyé tẹ wíìlù rẹ̀ yìí wọ́n ní ó wò ike kọ́sùrù tọ́lọ̀ ń gbà pé ká máa ṣe lórí ìrìn àjò ó ní í ṣe pẹ̀lú ìgbà bẹ̀rù nìkan ni. òun sì rí pé kò sí bẹ̀rù mọ́ kí wọ́n á ní ta fẹ́ẹ̀sì torí rẹ̀ máa ṣe kọ́sùrù kó tilẹ̀ jẹ́ pé lè jìnnà jìnnà pé yóò àpamọ́ sí ìwà gbogbo ma ọ̀dọ̀ àìsà ni wọ́n ti gbà sí ẹ̀tún wà torí rẹ̀ Ibn Qayyim náà sọ pé wàá rẹ tẹ́wé lọ́wọ́ sahih kò sí déédéé torí pé Ànábì sallallahu alaihi wasallam ó rìnrìn àjò nígbà tí o sì bẹ̀rù ó tún rìnrìn àjò nígbà tí gbogbo alaihi máa ń ṣe kíni ló máa ń ṣe wọ́n sì ní eléyìí ó Umar náà lójú alaihi wọ́n anabi sallallahu alaihi wasallam ó sì dáhùn pípé ààyè ń bẹ fún yín láti máa ṣe kọ́sù ìbẹ̀rù ń bẹ àbí òsì bẹ̀rù ó sọ pé hādhā ṣadaqatun min Allāh sàrà àlélẹ́ ìdè látọ̀dọ̀ lọ nínú riwāyà kan ṣadaqatun taṣaddaqa Allāhu bihā 'alaykum faqbalū sadaqa sadaqata anabi sallallahu alaihi wasallam ó sì fi hàn ikọ́tọ́ sí àlùmọ́ láti máa ṣe kọ́sù torí rẹ̀ kókó ọ̀rọ̀ ń bì ní pé o ò láwàwí kankan tòbí lè máa pé sọ̀lá lórí ìrìn àjò torí pé ẹlòmíì ìtara ẹnu àlà làwọn fẹ́fẹ́ làwọn máa fẹ́ fi gbòkùn àsìkò tí gbogbo èèyàn ti kọ́ sùn tó ń pọ́njú rìn àjò wọ́n máa pé sọ̀lá tirẹ̀ kí ló dé bóun ti ṣe jẹ́ ẹ pé náà ọ ẹ mọ̀ pé hasanatul abrar sayyiatul muqarrabin tani muqarrabu tani bọ́ọ̀tù kí dáadáa ti yín àìdá ni lọ́dọ̀ ọ̀rù tàwọn ẹ̀yìn wo. pọ̀lọ́pọ̀ yé wa ẹlòmíì máa fẹ́ fi àṣejù kí fẹ́ gba okùn. tòbátà níbi ọ̀sọ̀ lọ́lá àti sílẹ̀ tó ti ṣe kọ́sù lórí ìrìn àjò àwọn akọ́ àti kọ́sù. tún àdìmú nígbà tí ọjọ́ ní ìrìn àjò tó ń ṣe kọ́sù rùn tún máa ní láàníyàn rẹ pé mò ń fi ń kọ́ ṣe ta ni anabi muhammed sallallahu alaihi ọ̀tún máa gbalada ọ̀ gbalada ṣe sọ̀láàdì wàá tún gba aládàá pọ̀ tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam. Umar radiyallahu anhu nínú àdéhìí kan gbàtẹ́nì kan sọ pé òun lágbára láti máa ṣe àwọn nàwáfíìlì nàwáfíìlì tí máa ṣíwájú gbóhùr nàwáfíìlì tí máa wá lẹ́yìn gbóhùr nàwáfíìlì tí máa ṣíwájú àti tí máa wá lẹ́yìn sọ̀láàtì maghrib àti tí máa wá lẹ́yìn sọ̀láàtì ìṣá so òun fẹ́ máa ṣe wọ́n tá a bá wà lórí ìrìn àjò náà ni wọ́n mọ̀rọ̀ wá sọ pé ah, tó bá dé pé àbàtún máa ṣe léyìn náà ọlọ́run bọ̀ wá kúkú ti fi gbogbo sọ láti nílẹ̀ fún wa bó ti ṣe wà àbí bẹ́ẹ̀ kọ́ ni so ìdí nu tó fi jẹ́ pé ọ̀tá kó ìjẹkùn tọ́nà sí fọ́ kó tó máa yan gbogbo àwọn nàwáfìlì yẹn ọ̀tá kó ìjẹkùn tọ́nà sí fọ́ àmọ́ àwọn nàwáfìlì tó mójútó àwọn náà ní kíni rákàtà alifẹjọ tó ń pa àtúrúkọ àná bíi sọlọ àti náà kì í fi sílẹ̀ báyà ń bẹ ń lé àbí ń bẹ lórí ìrìn àjò bákan náà sọlá tó wítìrì àní fi sílẹ̀ báyà ń bẹ ń lé àbáwá lórí ìrìn àjò kò sì sí tó burú fẹ́ni tó wà lórí ìrìn àjò kó sì kìyàmù lẹ̀ kò sí tó burú ó di lóru kọ́mọ̀sí náà lóru eléyìí ọ̀tá púpọ̀ wà lórí ìrìn àjò tẹ́lẹ̀ jẹ́ ibi tá a dùn sí lónìí pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù tí àwọn àròyìn rẹ̀ tó ga jù kò fún alágbẹ̀yẹ tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àti máa fi tá gbọ́ yé sí wa o ẹni bá ní bèrè kò sí. kọ̀lẹ́tọ̀ fún yín láti máa. náà sálọ́dọ̀ púpọ̀ lẹ́sọ̀kọ̀ ẹ̀gbà o tí wọ́n mọ̀ bá ń bá dé ẹgbẹ́ ayọ̀ dáadáa. hàn pépé ńgbà tẹ bá rìnrìn àjò. ọgbà ayọ̀ dáadáa tí bọ́lá ń sọ pé wàá ń tọ́ sí òmò ọ̀yọ̀rọ̀ lọ́kùnrin kò tà lọ. sọ́kọ́ ọgbà ayọ̀ ló lóore fún ọ bá mọ̀ náà. Thank you. wọ́n gẹ́gẹ́ bíi tani ẹ̀mọ̀ pé ìbéèrè tó ń béèrè sí ó ní tẹ́ẹ̀ bá fẹ́ ti pọ̀ tẹ́ẹ̀ tó ní ìrìn àjò èèyàn sọ fún àwọn jẹ̀mọ́ àwọn mẹ́sẹ̀gì pé um, èmi ni màá ṣe ìmáàmù fún un so that yóò fi láǹfààní àti ti pọ̀ rárá rárá tó bá yẹ kó àwọn bá mọ̀ ló ní ìrìn àjò wọ́n lè fi àyè lẹ̀ fún ọ láti ṣe ìmáàmù fún wa tí o lè bá láǹfààní àti gbalada kó o ṣe sọ láti arìnrìn àjò kò sì tí àwa lọ́wọ́ fún ìgbà tó bá sálámà fún kálukú ó dìde kó pé sọ láti jẹ oṣù tó burú mẹ àmọ́ kọ́ wa sọ pé ẹ̀yin èèyàn onírìn àjò kan bẹ láàrin yín o ló fi ẹ̀kọ́ ṣe ìmáàmù rárá o èso lọ ẹ̀kọ́ ṣe ìmáàmù àmọ́ tẹ́ máa gbọ́ ọ láyé rẹ̀ alhamdulilayi téèyàn bá. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ sábà sọ pé láàánì káàhà sọ̀híhùn tẹ́lẹ̀ àríwọlé kò sí yèyè kan táàsù táàsù táàpọ̀ lálàáfíà láì jẹ́ pé bàbá àbẹ́ni tí bàbá pa ọ̀rọ̀ ọmọ rẹ̀ lé lọ́wọ́ ló fi fún wa tó eléyìí ẹni tí mà tó dọ́gba lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ pé láàníkà àkáàmì lónìí pé kò sí yìgì tá a sùn tá a pè aṣọ pé bí èyí tí bàbá àbẹ́ni tí bàbá fọ̀rọ̀ ọmọ rẹ̀ lé lọ́wọ́ tó fi fún ni eléyìí túmọ̀ sí pé tọ́mọbìnrin bá fira rẹ̀ lọ́kọ ọlálà àti àkọ́kàn pé ni lọ́dọ̀ dání lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa ọ̀rọ̀ yẹn náà tún dọ́gba bọ̀dọ̀ ń bẹ mẹ́dàbọ̀ Abu Hanifa bẹ́ẹ̀ làwọn máa ń sọ. rárá àwọn tàwílà tí wọ́n sọ pé ibn Hajar rahimahullah ṣe ó dá lórí àwọn aráyà tó ní ṣe pẹ̀lú àwọn àròyìn ọlọ́run ọba wa àwọn àdé tó ní ṣe pẹ̀lú àwọn àròyìn ọlọ́run ọba wa. àwọn àdéhùn tó wá nípa àròyìn ọlọ́run ṣé ló ti ṣe wá iná ìlà máa lónìí àbá máa fún nítumọ̀ tó yàtọ̀ sí wọn gẹ́gẹ́ bí àpèjú ìta mú wa pé ẹ̀dùn wà èdè rẹ̀ kò lè ṣe ìhàlìkùn ilẹ̀ wájú rẹ̀ kí ni wájú ń bẹ̀ ṣòro وجاء ربك والملك صفا صفا ثم وجاء ربك إلوني يكي نجاو عند القيامة تتي رب العزة والجلال شوف دي أسأل لي كيف ما شاء الله فبقول لي على ري الحافظ ابن حجر يقول سوا عشتين بيه أو عشتين تسوسي ọdá lórí pé òun náà ó kó ọ̀rọ̀ ìlàwọ́dá túmọ̀ rẹ̀ báyìí tàmẹ̀dó túmọ̀ rẹ̀ báyìí kìnnìkan ìgbà míì òun náà tún sọ opinion tiẹ̀ tí ó ti jẹ́ pé ìtumọ̀ tí ó náà tún mú yẹn kò tún dáa ìgbà míì ọkẹ́ lè kó ọ̀rọ̀ gbogbo wọn lóríṣiríṣi wa tó tako iṣẹ́ àyà tọ́ka sí léyìí tó clear yẹn tó tako jáde sí tọ́ka sí léyìí tó clear yẹn tí wọ́n kàn kó wa kò ní selection kankan tó eléyìí làwọn àṣìṣe tó ṣe kí èsì sọ nìkan lọ́kọ́ sí bẹ́ẹ̀ náà ni Al-Imam An-Nawawi rahimahullah òun náà ti rú àwọn àtìsẹ yẹn níbi tó ti ṣe ṣọ́rùhù sahih muslim àti níbi tó ti ṣe ṣọ́rùhù sahih bukhari. tó àwọn àtìsẹ tó ń sè yẹn àwọn olùmọ̀wá wọn sọ yìí pé ọ̀dà ìjẹ́ bí ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn ọ̀dà ìjẹ́ bí ẹ̀ka kan omi ni a drop of water lẹ́gbẹ̀ẹ́ òkun bẹ́ẹ̀ láti ṣe wọn rí torí ẹ̀ tí máa dárúkọ àwọn àṣọ rahimahumullah so nítorí pé àṣìṣe tó ń sè yẹn kò bí ká kọ̀ndẹ́nu wọn kò lè bí pé ká jó tíra àwọn ná ọba tí rẹ́ nìkan ti lọ dáná fún àwọn tíra àwọn kọ́dá tó kórè rè ó pé òkú ṣọ́rọ̀ sọ̀rọ̀ ní Muslim eighteen volumes ọlọ́kù dáná ká ló sí ilé ara rẹ̀ ló sí òkú Fathul Bari ṣọ́rọ̀ sọ̀rọ̀ ní Bukhari fourteen volumes ńláńlá ẹgbẹ́ tó ọba jẹun kánú ò lè gbé ọwọ́ lọ dáná dá ló ṣe orí ara rẹ̀ ló ṣe torí ẹ̀ lólùmọ́ wa Sheikh Abdullah Al-Gunayman rahimahullah abi hafizahullah so wọ́n jẹ́ lórí dìpátímẹ́ǹtì àkídà ìtọ́jẹ́má tawhid ní jami'a al-islamiyya bó ṣe yẹ ká tún ṣe ọmọ wa ni tó bá ní kíní kan ọ̀dà ìwọ náà mú bírò pọ̀tì so Sheikh Abdullah Al-Gunayman àwọn tí wọ́n tún. كتاب التوحيد من صحيح البخاري أو تتشر ورسك سو سوريا سوارا فتح الباري وتوارا شرح كتاب التوحيد من صحيح البخاري للشيخ عبد الله الغنيمان حفظه الله نعم عليكم السلام Thank <laughs> you. kò sí wàhálà kò sí wàhálà gbàdó jẹ́ pé ńbẹ náà níyẹn tiẹ̀ ń pé tí charles bá sílẹ̀ fún wa ṣe kọ́ sùn a ti sọ pé òní tìtorí pé ọjọ́ ní àdùkọ́ ajókòó kanú òtẹ́ẹ̀lì ìdíkọ̀ ojókòó kanú yàrá rẹ̀ kò máa dátọ̀ láti mú wa àti ètí sẹ́yìn méjì mẹ́ta tẹ́ẹ̀fì máa ṣe jẹ́mọ̀ tẹ́ẹ̀fì máa ṣe kírun jọ̀mọ́ àtòwá máa lọ sí mẹ́sìlì náà ní láti lọ dáhùn ìpè ààrẹ ẹlẹsẹ kì í bí tẹwà wà lára ìwọ́n tí wọ́n ṣe sí wọn lẹ́yìn ìbò. kò yé mi kò yé mi. wọ́n á sọ pé káwọn arìnrìn-àjò ṣe báwọn wọ́n kọ́kọ́ ṣe tiwọn wọ́n dúró lẹ́yìn ẹ̀ wọ́n náwó síwájú lẹ́yìn ẹ̀ kó kí tí wọn káwọn tó wá kí tàwọn ẹ tó bá yẹ kó wọn ti bẹ́ẹ̀ tó bá yẹ kó wọn ti bẹ́ẹ̀ pé ìmáàmù yẹn yọ̀ǹda pé kí wọ́n ti jẹ̀ máa tún wọn ná kó tó di kó àwọn ti tà wọn ọ̀ dà kò sì dà torí pé láti òfin ọlọ́run kò tọ́ káwọn kan ó ṣe sọ láti níjàmá ṣáájú kí ìmáàmù mẹ́sìlì yẹn ó tó ṣe ẹ bá ju orin àjò ẹ bá má ju orin àjò. tẹ ẹ bá ti bẹ́ẹ̀ à ń pè lóyún ẹni alẹ́kìyẹ́sọ alẹ́kìmá ilé ìtẹ́ wọnú masjid wọ́n ti pè sọ́láàtù lẹ́ṣà ìwọ́n á rí pé àwọn èèyàn ti dé wọ́n á pè wọ́n bọ́ wá jújà rẹ̀ Allahu akbar Allahu akbar kí ni wọ́n lọ rí so ẹ wá ti sọ́láàtù lẹ́ṣà rẹ̀ lábẹ́ òfin sọ́láàtù yẹn ò ní gbà nítorí pé ẹ overtake ẹni tí ó ní àṣẹ ní masjid yẹn tí wọ́n bá sì fi àyè irú rẹ̀ lẹ̀ nítorí dájú ni pé ìmáàmù yóò dé ọjọ́ kan ẹnìkan ò ní rẹ́jì láti ṣe sọ láti lẹ́yìn ìwọ́n á ti sọ àkókò tí èfi tí òní ti tí òní ti léèrè láàrin ìgbà tá pé wọn sọkálukó tètè sókè ẹ̀wọ́n jáde lọ. ṣé mẹ́tíláṣí wá sáàbù kókó sí tí wọ́n ti torí rẹ̀ gbé kalẹ̀ sáàbù. sọ ìmáàmù yẹn àtìsẹ́ ńlá ni sígbà yẹn ṣe ti yín káwọn tó ṣe ti wá ọ dájú àwọn èèyàn ò rí ìmáàmù yẹn ń dúró nínú àwọn jàmá rẹ náà wọ́n bẹ àwọn ilé ọ wà lọ sókun sí wọn lẹ́sẹ̀ ẹ má ti tẹ̀lé àwọn ilé tó ń torí di eléyìí ó ti rọrùn jù nínú kó fi lẹ́yìn àjẹbẹ. rárá o rárá kí èsì tó kí mo lè léwọn àmì súnà pàlejò ní ẹlídì ẹlídì wa kò sí tọjọ bẹ́ẹ̀. àlùfáàsù ò ní pé kò sáyè fún àti ṣàkíyèsí pé sàlejò ní àbí ìsàlejò torí pé ní mẹ́sàlásí aslan kò só nílé kò sálejò àwọn kan lè jẹ́ regular customer but ní mẹ́sàlásí gbogbo ẹni tó bá ti dé ara wa náà bóyá lè dùn ní ọ lébi wa sẹ́nu pé ńgbà ìgbà mi fídíò àlóbì fídíò àlóbì pé kálíbà àgbàkà ní àlùbáríkà ìwà kí ni àlùbáríkà náà kí ni àlùbáríkà náà jẹ́ fẹ́ jàǹfà ní rọ́lá tẹ́lẹ̀ ìjẹ́ bó ti bẹ̀rẹ̀. Rárá rárá o, eléyìí kó kú, kó kú, ó ti lo oògùn lo oògùn lo oògùn, wọ́n wá dọ́kí fún un, àní kó kú, nàá torí pé ọlọ́run bá wa kò fi ìwòsàn wa sára ní tó ṣe lé wọ̀ fún wa. Náà, àárín ìkọ̀sọ̀. wọ́n sì ti ṣe kínni ó sì jọ rìn àjò ọ̀fẹ́ ṣe kọ́sùrù kò sí ló ti lè ṣe o sì fẹ́ kí lẹ́yìn jama jama yẹn ti sọ orin àjò arìnrìn <laughs> àjò tí kì í bọ̀ kò tí kì í àpò ó sì fẹ́ tó lẹ́yìn àwọn tó wà lé kọ́sìrì ló sì fẹ́ kí ọwọ́ àdàbí ìgbà tó ń pé tó ṣeé ṣe kí n bá wọn kí méjì àkọ́kọ́ ní sàtáyà tí ń sálámà tó bá wọn kí méjì tó kù ní asiri rárá o wọn tẹ̀ra rẹ jẹ nìyẹn sori asiri tó báyìí wọ́n dà níyàn pé bóòrù lọ́fẹ́ kí wàá bá kí rákà mẹ́rin yóò pè bàtẹ́ bá wàá kí tán rákà mẹ́rin wàá dìde láti mú asiri wá wọ́n wá mú asiri wá rákà méjì. Thank you ọjọ́ mẹ́ta láàrin ìwà ìgbà ó ti parí pọ́sìn lónìí ìlú ọdún kan ilé ẹni ẹ̀ka lọ́sẹ̀ ní kọ́dà kọ́ ra lélẹ̀. Tẹ̀lé onídàáwò àbí kò tẹ̀ nídàáwò. Sábúrú ló ṣe. وأن المساجد لله فلا تدعوا مع الله أحد فتقوا أي أفضل أقولك أبو أقولك أسألوها توري نويم أما فيزيكي غير لونكا تاين كسين تقولون كسين أما ما إذا ما سوى جبتات ما تقوليا نعم عليك السلام Thank you káwọn jẹ máa máa dúró de ìmáà aburú lọ àmì. bẹ́ẹ̀ ni màdà aburú tó à ń bẹ̀ ní kọ́lọ̀ ní gbàtọ̀ láti. Kọjọ́ ẹlẹ́kọ̀ọ́ ṣé mo ń pín àwọn àwà burúkú wà láyé ẹ̀ka ayé ti dá yé díjítàlì ẹ̀wọ́n á ń hùwà tọ́lọ̀ ọ̀bọ̀ òfin nígbà ìbàdà àti yín ìmáàmù kan gbókè lè pẹ̀tẹ́ẹ̀sì lọ́wọ́ wọ́n sì pè sọ́láàtì bàbá yẹn ti sàlù àlá ń bọ̀ kó tó di kọ́ sọ̀kalẹ̀ ìmáàmù ẹnìkan ti bọ́ wájú ó ti ké fàtí ó ti ké sùrà ọmọ àwọn akọ ti rù kú ìmáàmù àti ilà ilà ó sì yẹ bẹ́ẹ̀ ó sì yẹ bẹ́ẹ̀ ẹ̀yẹ tó bá kẹ́ ẹ mọ̀fin ọlọ́run ni ẹ bá mọ̀ pé ẹ ní sọ̀láàtì. wọ́n pè ní alẹ́sìtìyàtò alẹ́ ìnà ó máa mú káwọn ẹni tí wọ́n bá dán wọ́n mọ̀ ní sọ̀láàtì. so wọ́n ti sọ wọ́n rí pé ń sábà láwọ̀ so wọ́n ti sè kọ́ ọ́mà so wọ́n bá tẹ̀kẹ̀ tẹ̀lé yẹn lábẹ́ òfin ẹ̀ ní sọ̀láàtì tòtòrí ẹ̀ka lọ sọ̀rọ̀ àwa gidigidi ká má máa ba ìbàdà àtiwá jẹ́ tí ẹ̀ bá fẹ́ ní ìmọ̀ ẹ̀ yọ mọ̀nà ẹ̀ yọ kẹsìmí àmọ́ kí ni kẹ́yìn ọmọ kó bá ìbàdà sí i àbẹ́ ìfura bẹ́ẹ̀ ìbàdà sí i lẹ́yìn kó bá nítorí pé ẹ̀fẹ́ ṣe já lágbájá lójú ẹ̀ sì ń ba ìbàdà sí i jẹ́ ẹ̀jẹ̀ ló ti jẹ́ ọdún tó dá lómi ọbẹ̀rẹ̀ náà àríkún sẹ́rẹ̀ náà. wọn apá àṣírí papọ̀ mọ́ kò sí ní tó burú mbẹ́ kò lè kí lẹ̀ kò sì lè lọ́ọ̀tì sùn gbogbo méjèèjì làwọn ọ̀bí máa